أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل وسلم على محمد وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tá a sì tọrọ kí àti ìgẹ̀ fánẹ́bì àti gbogbo àwọn sọ̀hábà ní àpapọ̀ abẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa èyí tá a ṣe yìí àtẹ̀láṣẹ ọlọ́run ẹlẹ́dàá wa ni ọlọ́run kó gbà sí ipò ìjọsìn táàfi sórí láyà sí ní àkìyàmà táàfi bá nẹ́bì ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú àlùjẹ́nà ọlọ́wọ́ bàyí náà ló lágbára bẹ́ẹ̀ bákan náà à ń sọ fún gbogbo àwọn onínáwó onítọ́rọ oníkọ́bọ̀ tí ètò fi ń tẹ̀síwájú pé jazakumullahu khairan gbogbo àwọn táwọn náà tó fẹ́ ṣe náà ọlọ́run kí ọba wa kún ẹ̀yin náà lọ́wọ́ níwọ̀n bá tó kù yìí náà ọ̀rọ̀ tó kù òun náà ṣe é sásọ. náà ní tẹ̀síwájú lórí àkòrí tí à ń bábọ̀ òun náà tí ó fi fọ́nká ní orí ilẹ̀ tó ń kálukú wá wò pé kò jẹ́ tuntun kódà ẹlẹ́mìíràn sọ pé ayé ń serú ẹ̀ tí ògbóhun táyé bá wá ń ṣe sóhun lọ́dà bákan náà àwọn táwọn bẹ́ẹ̀ nú ayé náà ni a rí aburú nǹkan yìí yóò ní ìfẹ́ tí ó da ayé làmú ní sì ti ń da ayé làmú ọlọ́run kí ó dàkún kí ó bá wa yí gbogbo orú yẹn bẹ́ẹ̀ ọlọ́run kò yí wọn kú gbogbo ẹni tí ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́ da wọn padà sí ipò bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ gbowó sórí láyàtà kìyàmù. àwa ti kà fún wa àwọn okùnfà tí sinna ti gbilẹ̀ lábẹ́ rẹ̀ kódà lábẹ́ alákọ̀ọ́kọ́ tó bí mẹ́rin la pín sí alákọ̀ọ́kọ́ yẹn lọ́gbọ́n mu kàbẹ́lẹ̀ kejì a sọ pé àìtẹ̀láṣẹ ọlọ́run ìsọ̀spẹ́ndì bọ́sọ̀pọ̀ sọ̀spẹ́ndì constitution tó wọn ló mọ́ bẹ́ẹ̀ náà lọ́mọ èdè ènìyàn wọ́n gbé òfin ọlọ́run ọba kọ́ pé kọ́ mọ́ lóra rẹ̀ àwọn ò ní sikini àwọn ò ní lò eléyìí ni okùnfà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejìlá ní àwọn obìnrin gan fúnra wọn àìgbéra wọn sípò tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe kíni tó gbé wọn sí látàntorí pé ẹ sì dí málé tẹ́ẹ̀bá jáde kọjá pé ìdí kan pàtàkì kọ̀ǹdíṣìn náà mú yín jáde tẹ́ẹ̀bá tún wá jáde ọlọ́run ní ìjáde yóò gbọ́dọ̀ jẹ́ ìjáde kí jáde látara pé ẹ mú ìmúra kí ìmúra wala tabarrujna tabarruj al-jahiliyyah obìnrin yẹn lu pavim lọ síta ṣùgbọ́n lè lò nínú ilé rẹ̀ láàrin wọn àti ọkọ rẹ̀ baálé rẹ̀ báàlù ha olùmọ̀lú láàrin rẹ̀ àti yanjú eléyìí bákan náà ni èèwọ̀ ni fún ọkùnrin kan àtòbìnrin kan tí wọ́n jọ mọ bẹ ní báyanu yàrá tí ọ̀sẹ́ni kẹ̀kẹ́ ń bẹ̀ tí wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ ara wọn àbí nu mọ́tò náà nínú ọkọ̀ kan ẹlẹ́kẹ̀ tí ilẹ̀kùn mọ́rí àbí kọ́nẹ̀ kan tó pé àníbi ni èso òsì kẹta yín láfi ní agbésù jókòó náà gbogbo rẹ̀ níbẹ̀ àti olùfà ara rẹ̀ fún ṣẹ̀tọ́n ọlọ́run kì í yọ̀ la ẹnìkọ̀ọ̀kan wá ń bẹ̀. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀pá obìnrin láṣẹ anábì salawatu rabbi wa salamu alayhi náà eléyìí náà ọjáde látọ̀dọ̀ wọn náà kódà àṣẹ yìí àwọn tó dáa jù nínú àwọn obìnrin ìyá gbogbo ayé lọ́lọ́wọ́n bá ń dojúkọ àwọn tẹ́yìn náà fẹ́ bá kẹ́gbẹ́ tẹ́lẹ̀ jẹ́ ìyáálé àlùjẹ́ náà tóbìnrin tí ọba wa lè mú àṣẹ yìí ṣe kò ní bẹnu àwọn tí ń jẹ́ kí sèǹdà kó ṣe kíni kọ́ gbilẹ̀ kò ní sínú àwọn ládàndá kò ní sínú wọn kí ni nǹkan ọ̀hún ẹ̀sìn islam ṣe léèwọ̀ fóbìnrin kọ́mọdéhùn anthropic sọ́ọ̀tà ha kóbi ọmọdéhùn ẹni tí ò dé lóru báyẹ̀ kó wọ́n mọ̀ pé yọ ọmọ sọ pé òun dẹ̀ ẹ̀ òun lé yọ ọmọ sọmọdẹ̀ yọ ọmọdéhùn tó bá ti rọ́kùnrin tí máa ń sọ̀rọ̀ àtòbìnrin ẹgbẹ́ rẹ̀ yọ sọ pẹ̀tẹ̀ bọ́lọ́mọ bá ṣe dáa wọ́n tó bá ti rọ́kùnrin ẹ̀rẹ́rẹ́ rárá bá jẹ́ gbogbo àwọn eléyìí ṣẹ̀rí àsìlámù kọ̀ bọ́lọ́mọ ṣe dáa bẹ́ẹ̀ ni kò ṣe ṣe kíni kò ṣe sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe láti ákẹ́dẹ́ gbogbo eléyìí báyìí ẹ̀sìn ìsìlámù ọgbà wá láyé rẹ̀ àwọn tó wá jẹ́ ìyá wa àwọn ìyá wa àwọn ìyá àlùbáríkà àwọn ìyàwó ànẹ́bí sọ̀rọ̀ wà tó rọ̀ látàntorí pé bí omi bá ti dà sórí yóò ṣe kíni yóò sàn délẹ̀ ọlọ́run sì gba ànẹ́bì kalẹ̀ láàrúwò kọ́sì dáadáa ọgbà àwọn ìyàwó ànẹ́bì náà kalẹ̀ láwò kọ́sì dáadáa bàtà ọlọ́run fẹ́ sàfà ànẹ́bì ọlọ́run sà ànẹ́bì lẹ́sà ọwọ́ aṣọ àwọn tó bẹ́ẹ̀sì nínú ẹ̀dá lọ́lọ́run ní kọ́mọ jẹ́ asọ̀háàbù rẹ̀ àwọn sọ̀háàbà àti àwọn sọ̀hábìyàt àwọn tó jọkùnrin àtobìnrin àwọn ẹni gidi lọ́lọ́run sà pé ẹ̀yìn tẹ́ mọ́ dé lẹ́yìn wọn ọlọ́run láwọn ni mọ̀ tẹ̀lé àmọ́ ìṣàkìkì lọ́à wà rọ̀ṣọ́ọ̀lù ẹni yóò tí máa ń gbú ọlọ́run lẹ́nu tí ń takò ọlọ́run ọba ń bá ọlọ́run ọba fà á ń bá nẹ́bí fà á ọlọ́run wa ni wọ́n yẹ tẹ́bi ẹ̀rọ ìrọ̀sẹ̀ bí ilé ìmú mi ni. ni wọ́n ń lànà ẹ̀mí látara ọfẹ́ lu ayé ń lò lànà ẹ̀mí látara ọfẹ́ sẹ̀sìn ọwọ́ yàtọ̀ síta àwọn tí ọjà àwọn onígbàgbọ́ tàná alimúmi ní àrùkù alùpùpù àlàm ń bẹ̀ lè tààrí ìfẹ́ tọ́lọ̀ fi ń júwe bẹ́ẹ̀ náà ṣe mọ sọ pé definite article iná ẹ̀ ni pé àwọn kan tá a ti mọ̀ ni they are group of people tí tá a ti mọ̀ àwọn wo làwọn tọ̀ àwọn náà ni àwọn ashabu rasuli sallallahu alayhi wa sallam kìí ṣe àwọn tá a mọ̀ kìí ṣe bọ́tọ̀ ọ̀sẹ̀ dé lónìí torí pé ìjẹ́ mùsùlùmí tí wọ́n fúnra ọlọ́run ọba lọ́kọ́ pé àwọn eléyìí o àwọn yìí mùsùlùmí ni wọ́n kọ́dọ̀ ọlọ́run ni mo yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí wọn tẹ́mi ọlọ́run ọba tí mo ṣe fún wọn. àwa ni ẹni tó bá ta koru wọn bẹ́ẹ̀ tí ó fìlànà wọn ṣe ìlànà ọlọ́ba ni wà lè yìí máa tàwọn là gbogbo tó bá nù dojú ọ àdàdà ọ̀rẹ́ rẹ̀ bàbá sì rí bàbá fẹ́ kọ́ bàjẹ́ ayé ó bàjẹ́ fún ọlọ́mọdé ayé wọ́n bàjẹ́ o torí pé ọ̀rọ̀ ti ṣáájú nígbà tó lọ́n júwèé dídá wa fún wa inna adaynahu sabila imma shakira wa imma kafur ẹ̀dọ́gba tó wá sí kúfòrò látara ìtẹ̀ láti ọlọ́run ọba àìtẹ̀ lófin ọlọ́run ọba àìlùgbésí ayé gẹ́gẹ́ bí alukóhánì orí ẹni tọ sọ́nà ọwá ní ìwọ̀ ọ̀tẹ̀ lọ́nà rẹ̀ ẹ̀kọ́ dàbí ẹni tá a ọ̀nà fún báyìí ẹgbàá débi lọ ọwá gba ọ̀nà mí ọwá ń ń pè ń pẹ́ dákun ìmọ̀ gẹ́ẹ̀tì ibi tí ń lọ ṣùgbọ́n ọ̀nà tẹ́ fún mi kọ́ ni mo gba báwo la ọ̀pọ̀lọpọ̀ ṣe. so ọlọ́run ti júwe fún wa alẹ́ sọ̀rọ̀ àyọ̀sá ọlọ́run ti mọ̀ pé àwọn alámọ̀dé ọkàn ń bẹ nínú àwọn ọkùnrin ó ti mọ̀ pé fìtínà náà ló wọn obìnrin ọmọ jẹ́ fún wọn. aya alukurani wa ni fala ta'khdanna bil qawl fala ta'dhanna bil qawl ọlọ́run ní ẹ má mọ dín òun ẹ má mọ lẹ òun ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin látàn torí pé kíni fàyẹ́tọ̀má alladhi fàyẹ́tọ̀má alladhi fi qalbihi maradun ọlọ́run kọ́ mọ́ jẹ́ pé àwọn táwọn ọmọdé ń bẹ́ẹ̀ nù ọ̀kẹ́ wọ̀nyí lẹ́hùú àmọ́dé yẹn lẹ̀ tẹ̀kútẹ́ lómi bá jẹ nǹkan mi wọ́n kò ń tọ́jẹ ló hú náà kalẹ̀ ní ara rẹ̀ ẹni tó ní àmọ́dé ìsìnlẹ̀ ń bẹ lára rẹ̀ nǹkan ní wàá strike ẹ̀ ohun tó wà striking tó wà infighting tẹ̀kútẹ́ bá ti sọ̀rọ̀ yẹn ló fi jẹ́ pé ńgbà rí ń bẹ ọkùnrin ṣètọ́nù yóò sì mọ yóò mọ mí sí lẹ́mi pé ọmọ ní ti fọ́ fún ọ bẹ́ẹ̀ sì mọ sọ ni ipe bí ṣe ń sọ̀rọ̀ ni wọ́n kó wọ́n lọ gọ́ obìnrin wá sọ bẹ́ẹ̀ nì fún ọ wọ ohun tọ́mọ ní ti ń bọ sọ̀rọ̀ gẹ́gẹ́ kó ti gbọ́rọ̀ rẹ̀ yìí yóò tó á ní àwọn mùfásírù àwọn mùfásírù ṣètọ́ọ̀nù tọ́jọ́ pé tí wọ́n bá ní ah, bí ní sọ̀rọ̀ òye mi ó gbà síbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ṣé ọ̀gbóhùn rẹ̀ ni ohun tí ń mú wáyẹn sọ ohun ẹ̀dẹ̀ ni ohun kó ń wà available ni yóò tó ní àwọn ọkùnrin táwọn náà ti jẹ́ olùjẹko olóko sìnà tí ọmọ sọ bẹ́ẹ̀ látàntorí bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀mọ́mọ́ rẹ̀ òun àwọn ìyàwó kódà èyí tí wọ́n jù lóko òsìnà tí wọ́n kúrò òsìnà mọ́ látara àrìn àjò níjọ́ tí kìláàdà ẹgbẹ́ ọrùn wọn tó ṣe kí ni tọ́bọ́ọ̀lẹ̀ látòkè sámàwá lọ́lọ́run bá ti fọ́ ọmọ kékeré sọ ń sìn mọ́ láti ṣàfọ̀mọ́ ilé ànẹ́bì salawatu rabbi wa salamu alayhi ọlọ́run wá ní ẹmọ́ mọ́ dín òun yín káwọn táwọn di ń bẹ̀rù ọ̀kẹ́ wọn kẹ́ mọ́ bá dín àmọ́ di ọ̀kẹ́ wọn lẹ̀ kọ́mọ́kó bẹ́yìn àwọn gbogbo ẹ̀yin ọmọdébìnrin lọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin àǹtí wa lóbìnrin lọ́lọ́run ọba sọ bẹ́ẹ̀ fún tó bá fẹ́ sórí rẹ tẹ fẹ́ bẹ pẹ̀lú àwọn ìyá wa yìí ẹ wá wò ọ̀rọ̀ ni wọ́n sọ yìí ló fi jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ obìnrin tí ń kọrin wọ́n ní ẹ mọ́ dìún ó sì lè kọrin bí kò mọ̀ sọ̀rọ̀ naturally kọ́lá ọ̀tọ̀ pọ̀ kọ́ lọ́kọ̀lọ́kọ̀ rẹ ọkọ rẹ ti níkan torí pé fẹ́ demonstrate ohun tí ò sí níṣẹ́ inú ilé àtọkọtẹ kẹgbẹ́ sílé gan ẹ wá wọ́kùnrin kátó òun náà ń kọ́ ẹ wá kọ́ ìjọ ń sọ kọ́ láya ẹ̀ ń sọ ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé báwo ń ti yín. àbí kẹ́ ẹ mọ́ gbé orin ẹ mọ́ bọ́kùnrin gbérin tọ́kọ ọkùnrin náà fúnra àtàwọn bá jẹ́ wọ́n ń lu piano lu jìtá sí kò bá ṣẹ̀rí à ìsìláàmù kátó ọ̀sẹ̀ pé obìnrin wá gbé sẹ́yìn wọ̀. àtà obìnrin kódà yìí tà ń ṣe yìí ìbánisọ̀rọ̀ tóbìnrin láàrin obìnrin ẹgbẹ́ rẹ̀ ní gbangba sì kọ́ pẹ̀lú ẹ lè kó wọn sáyè kan ìfísàrí àsìlámù làkàlẹ̀ là ń sọ yìí ẹ̀kọ́ rẹ̀ ò lè jọba aláwọn tó lé àwọn tó lẹ́kọ̀ọ́ tó pé ìlú ẹ̀kọ́ yìí wọ́n ń kọ tíra tó kódà tá pé ọkùnrin tí ó kọrú ẹ̀ tí gbogbo àfáàsì fi ń sàǹfààní láwọn tíra tí wọ́n kọ láwọn obìnrin láwọn tíra gidi ní tíráìsì ẹ̀kọ́ obìnrin ò waste ayé tiẹ̀ ní kọ́ tọba ti mọ tó ju nǹkan kan ntori nítorí tọ́ba adẹ́dà ọlọ́run ó fi tó lóore jù lọ yóò fi rọ́pò fún ọlọ́run ní ẹ má mọ̀ díhùn gbogbo ẹ̀yin tẹ̀ ń síbẹ̀ lóbìnrin ẹ̀yin ni olùdá fìtínà ẹ̀ lẹ́sà òjò nítorí gangan fìtínà ní sọ́ọ̀sọ̀ fìtàn náà lẹ jẹ́ orísun fìtínà tẹ́bá fura gan lọ́pọ̀lọpọ̀ tí wọ́n mọ kọrin tí wọ́n mọ díhùn káàkiri síbẹ̀ náà mo ti mọ ṣẹlẹ̀ nínú ètò ìgbésí ayé wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní nífẹ̀ẹ́ wọn ohun rẹ̀ tí ọmọ gbọ́ yẹn pé ohun rẹ̀ wà ọwà heobonic ọwà so ohun rẹ̀ yìí kódà ààrẹ kan tí wọ́n ka news àwọn tó wọ́n ka news wọ́n pe àwọn fáǹsì rẹ̀ ti ọjà ti mí sí ohun rẹ̀ ohun tìyàwó rẹ̀ ń kọ́ àpè fìtínà ni torí pé kò ní í ṣe gbóntọ́fẹ́ ṣe yẹn ní natural abọ́lọ́mọba ṣe dáa àti kó ṣe kí ni kó gbé àwọ̀ aláwọ̀ kó gbé wọ̀ ohun tí èsì tiẹ̀ yọ fọnú pọ̀ yọ wàhálà lélẹ̀ ọlọ́run bá ní fàlà àdánà bìlkọ́ọ̀lì fàyàtọ̀ máa àlẹ́lẹ́ ìfì kọlùbì yìí máradùn ó tún wọ́n pé orísun àìsàn kan lòdùnú tí bá ṣe bẹ́ẹ̀ lòun náà jẹ́ bá a ti mọ̀ pé kíní ló fa kánsà ilé ló kọ́ sí rẹ̀ àti pé kánsà sìnẹ́ tí ń bá àwùjọ jẹ́ gbogbo òbí tí wọ́n ti ń dìhùn ló kó sí irú bẹ́ẹ̀ tábà ti jìnà sí ẹ wọ ò ní jẹ́ kan nínú àwọn tí ó jẹ́ òkùnfà àti sìnà ti gbalẹ̀ láwùjọ bákan náà ní tẹ̀síwájú òun náà ìsàlẹ̀ àfúláàmù kọ̀ fún obìnrin gẹ́gẹ́ bó ṣe kọ̀ fún ọkùnrin láti mọ bá láti mọ bọ́ra yín lọ́wọ́ kóbìnrin mọ bọ́ ọkùnrin lọ́wọ́ wọ́n tẹ ọwọ́ rẹ̀ lẹ̀ yàtọ̀ mọ sára yín lọ́wọ́ náà ni ẹni student ni àwọn minions jẹ́ student kódà ọ̀sẹ̀ lẹ́sẹ̀ mi ti ń sọ̀rọ̀ yìí àwọn tí ó sì mọ testify ń bẹ̀ lọ́dún náà a lọ sí ìlú ẹ̀ọ́kẹ́ àwọn wàgàdúgbò àwọn ilẹ̀ faransé yẹn àwọn ọ̀kan á sí ọkùnrin àti obìnrin ọba wọn ni mo wá ṣe lẹ́kítọ̀ níbi ìyàwó kan lẹ́kítọ̀ yẹn ìyá yẹn gbádùn rẹ̀ débi pé náà àwọn onípò ní sì ń sáré bọ̀ wá báyìí ọ̀nà ẹ̀wọ̀ àwọn ibà wọn ni àwọn ọ̀kan á kankan kọ́dà ọ̀rọ̀ àfa báyìí ṣùgbọ́n àwa láti ń yí àwùjọ ló jẹ́ pé kọ́ńtọ̀ a fi ẹ̀sìn dá lẹ́jọ́ a fi gbé sẹ́gbẹ̀ kan aburú ń bẹ́ẹ̀ sẹ́bẹ̀ yìí mọ̀ pa àwọn ọkùnrin pé àárẹ̀ ń bẹ́ẹ̀ náà kẹ́ wọn tẹ́ tìǹẹ̀ mọ́ wọn bí tóun níbi kí wọ́n gan lọ́wọ́ yẹn náà ó lè fòrùka sọ́wọ́ tọ́ba ti fòrùka yẹn bà ọ́ lọ́wọ́ o ti sísì iyì rẹ torí pé ó pè dẹ́nu wọn náà ti fira rẹ lẹ̀ fún dán látàrí nítorí àìtẹ́ láṣẹ ọlọ́run bákan náà kódà ọwọ́ lásán náà ló fi jẹ́ pé kódà obìnrin ọ̀gbọ́dọ̀ mọ ṣàgbé kọ́ mọ tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn owó wọ́n lè wúyà àwọn ọ̀gbọ́lóhùn dán síbi owó tó bá ti gùn ọlẹ́gùn owó yẹn ó ti gba sìnẹ́sùn ògbésí ayé rẹ̀ nìyẹn ẹlòmíì lè sin ọwọ́ tó bá ti fi bà ọ́ lọ́wọ́ wàhálà dé síbí wọn ní ẹ̀sẹ̀ ẹ̀rí pé àwọn gẹ́gẹ́ sá fúnra àwọn tọ́jú àwọn ológun yẹn báyọ̀ pera rẹ̀ mùsùlùmí báyọ̀ afáà ló pera rẹ̀ òkè mí ìbá lọ́wọ́ tó bá ti bà lọ́wọ́ lè pọ́ akọ gbogbo àlùmọ̀sọ́fà àtọ́ẹ́pẹ́ ládá tún dì mọ́ afáwà alimam alẹ́bí ń taba bara wa lọ́wọ́ ọkùnrin àtọkùnrin ní ọba wọ obìnrin àtọbí ní ọmọ ọba wọ tàbá sálámù sọ̀rọ̀ àti tàtú bọ́wọ́ alẹ́bí níbẹ̀ sí bọ́ra yín lọ́wọ́ yẹn gbogbo ẹ̀sẹ̀ yóò mọ̀ rẹ̀ dálẹ̀ bí ewé ṣe mọ́ rẹ̀ dálẹ̀ lára igi salawatu rabbi wa salamu alayhi. ìwọ̀ wá ní fọkùnrin kọ́ bòmí lọ́wọ́ ẹfẹ́ mọ̀ pé kò ní sẹ́yìn àníká dáàbò bò ta fi sọ pé fatatu liyawm dọ́yà àti sọ̀wábà. fatatu liyawm dọ́yà àti sọ̀wábà wà lẹ́kọ́tì àrùn mafáàtì ní alẹ́ ìjàmbá. akọ́gbọ́n ìbẹ̀lẹ̀ òun tó kí àwọn obìnrin ayé òde òní bí wọ́n ṣe lè lo ayé wọn tí ó fi gún tí wọ́n fi rí ọkọ rẹ̀ yàn ẹlòmíì tí ń ba ibi tí kò fúnra ní tí ń dẹ̀nì ẹlẹ́ ọkọ̀ tí ọ̀fẹ́ torí pé ó ti useless rẹ̀ kó tó wọlé. lọ́yẹ̀ ọ̀rọ̀ ti sọ wá bá. lára lifestyle ti ń lò tọ́ba jẹ́ pé tọ́ba ti arọ́kùnrin kan tó wà responsible ọ̀hún wa pé lágbájá lọ́fẹ̀ẹ́ àti pàdé rí láyé ó lè jẹ́ burú ẹ̀ ó lè jẹ́ gun rẹ̀ níbi tó ọmọ ọkọ wọn náà mọ́tò kó mi lè yàn kò síbi tó mi ò lè sàn dé وألقت عن وألقت عن مفاتن عليه جابا وألقت عن مفاتن عليه جابا wọ́n wá ti gbé jùlẹ̀ wọ́n ti ká sọ ń bẹ̀ wọ́n ti ká dàgá kúrò níbi àwọn oríkèé àwọn nǹkan lára wọn tí wọ́n dá fìtí náà ṣé wọ́n mọ̀ pé nínú ẹ̀kọ́ torí nínú tẹ̀yìn ẹ̀kọ́ ni ò tọ́wọ́ gbádùn lọ́kọ láya tiẹ̀ gan-an wọ́n pa àwọn kankan ní g-sport alemọ́ wọ́n pè àwọn kankan ní g-sport ó lè jẹ́ tí ní tẹlùmí ó lè jẹ́ àtẹlẹwọ́ ní tẹlùmí ó lè jẹ́ sẹ̀ ní tẹlùmí kódà mọ́tòkù ni wọ́n fẹsẹ̀ rìn ọ́ wọ́n lè jẹ́bọ́ sí fọ́ kí wọ́n ní òsì ní gbádùn ara rẹ mọ́ torí ìbẹ̀ ni kọ́kọ́rọ́ tí wọ́n ti ń kíkì wọ ìbẹ̀ ló ṣe kí ni ìbẹ̀ lọ́wọ́ وألقت عن مفاتن الإجابة وألقت عن مفاتن الإجابة Obìnrin olóbi èkó fẹ́ sọ̀rọ̀ ti lérí ọkùnrin ọlọ́kùnrin ọwá ní kò gbé ti rẹ̀ bá ọ sọ fátímọ̀ ni ní tọ́sílẹ̀ ànẹ́bì kò pé sọ fẹ́ nìkan. sallallahu alaihi wasallam. lọ́wọ́gbà ànẹ́bì padà kú ní padà ń sọ pé ń jọba yìí tí mo wá tànẹ́bì ń sọ̀rọ̀ sí mi létí báyìí lọ sọ next àtàwọn nǹkan míì tànẹ́bì sọ fún. lẹ́tà nítorí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti wá ká sọ lára nǹkan tí ó dá fìtínà ẹlẹ́ẹ̀ láàrin àwùjọ fáwọn ọkùnrin tó jẹ́ pé tíbi tí nàìjíríà ti dẹ́dọ̀ àwọn ọkùnrin yóò dẹ́dọ̀ àwọn obìnrin yóò sì bá lẹ́jẹ́ yọ́ bọ̀nà jẹ́ wọ́n ti ká sọ mẹ́ náà nítorí àsìláàmù fi ní èèwọ̀ ni ọkùnrin àtòmìnrin mọ̀ bọ́ra wọn lọ́wọ́ kódà nínú hadith anabi salawatu rabbi wa salamu alayhi ayé náà àwọn àfáà tí wọ́n pè ní mawquf tí wọ́n ló ní illa nípa síhà rẹ̀ ṣùgbọ́n èyí tó dọ́gba jù níbàámu sáwọn asàrùmí àtìlẹ́yìn gan náà ó wà nípò asẹ́lẹ̀ àrínú wọn tí wọ́n pè ní sọ̀híhù wọ́n ànẹ́bí sọ̀rọ̀ wọ́n ti wọ́n bí wọ́n sàlámù alẹ́ wọ́n ànẹ́bí sọ pé lè àyùnyú ti ànù fi rọ́ọ̀sì àhàdíkùn bí mihiyat mihiyat ni òyìyà ìyarun ìlarun wọ́n wá ní kọ́ min adidin wọ́n wá mú ìlarun tí wọ́n ṣe látara rin kí wọ́n fi gún yàn lórí báyìí kọ́ mọ̀ fi gún ọpọlọ yàn kọ́ mọ̀ fi gún yàn lórí ànẹ́bí ni kọ́ ìrù ó lóore fẹ́ni tí wọ́n fi òyìyà gún lórí yẹn ju kó ṣe kí ni ju kọ́ fọwọ́ bọ obìnrin olóbìnrin lọ ní àyà mẹ́sà múra àtàlá tẹ èlò láhù bọ́yá ọwọ́ ni bọ́yá jìká ni àbọ́gbọ́wọ́lé ń tẹ́ ni àbọ́gbọ́sọ ju pé kéèyàn gbọ́wọ́lé ara obìnrin olóbìnrin lọ kọ́ fọwọ́ kàn àdébìtì kọ́ mọ mú òyà ni kọ́ mọ fi gún ọ lórí ó fún ọ lọ ngọ́tọ́kẹ̀ mọ́ fa obìnrin lọ́wọ́ káàkiri táwọn obìnrin rẹ̀ bá tọ́ wá rí torí obìnrin wa àwọn ìyàwó wa yẹn oore ni wọ́n jẹ́ security wọ́n jẹ́ fún wa tọ́bá ti di pé ọkùnrin bá dé pé ọmọ ọfọbìnrin lọ́yọ́mọ gbóbìnrin kí kò kù ńlá àwọn ìyàwó rẹ̀ mọ́ à nǹkan ti bàjẹ́ kódà kọjá ni kó túrù táwọn obìnrin tẹ bá jọ ní relationship báyà òun lọ́dà yín pọ̀ tọ́ dé wípé àlè ń pè ọ́ ó sì tún gbé nítorí à ń pé i miss you wọ́n ní tó à sọ pé i miss you tù lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tóun náà bá dọ́gbọ́n tóun náà bá ṣe bẹ́ẹ̀ tí ó kọ́dà kọ́mọ̀ sí kọlù wọ́n yóò bí olókè kó pé ah, i miss you kìríkẹ́ ojú rẹ̀ wá pọ́dú ìwèrè kọ́dà sóbìnrin bá pè wá tábàrí para àwọn obìnrin wá bẹ́ẹ̀ ṣe bákan ọ̀sán àbúkà sọ pé ah, ìyá alágbóyá ló béèrè pápá jùlọ àwọn táwọn òbí jẹ mọ́ pé béèrè béèrè nígbà mí ìbẹ̀tọ́ pé ó bùkátà pé wọ́n pé àwọn béèrè ẹ̀sìn ni torí pé ọ̀ kí lèrè ọ́ dàrú bó ṣe fẹ́ ti kíni bó ṣe fẹ́ tolé onílé bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ẹ pẹ̀lú àwọn obìnrin nípa ọjà títà kátàkárà ẹ wàá pé ọ̀wá ń sọ ni sọ̀rọ̀ káwọn ènìyàn fi ń jẹ ni ọ̀nà ẹ pé ọ̀nà ọ̀fun ọ̀run sẹ́wọ̀n pé ọ̀nà tẹ́ ó lè mọ́ jẹ́ kẹ rí ọ̀run yẹn lò dáadáa ẹ relate pẹ̀lú obìnrin olóbìnrin pẹ̀lú wọn níwọ̀n anábíwá ni kí wọ́n fi òyà arígún yẹn lórí ọlọ́lá fún ojú kọmọ lọ kọmọ fọwọ́ kẹ lára bẹ́ẹ̀ náà ni kóhun náà ọmọ fọwọ́ wọ́n náà lára torí àwọn ń àwọn g-sport pé o lè tọ́ọ̀tì ẹ̀ kọ́lọ̀ kí kọ́lọ̀ wà kọ́lọ̀ ṣe kí ni kọ́lọ̀ jílẹ̀ alimam ní ẹlòmí tó ti dára nìyàn wà á lùkọ́ ti àmà fàájì ní alẹ́ wà á lùkọ́ ti àmà fàájì ní alẹ́ ìjábá wà á lùkọ́ ti àmà fàájì ní yìí lẹ́yìn rẹ̀ ẹjá wò ó ọrìn lẹ́nu àdísà nẹ́bì pé tóbìnrin bá jáde ńlé torí pẹ́sẹ̀ ọ̀kẹ́ bí tẹ́lẹ́kọ̀ ń kọ̀ lẹ́lẹ́gbàǹgbà ànẹ́bì ní gbogbo tí bá jókòó tó bá jáde ńlé ànẹ́bì ní istẹ̀ṣẹ̀ráfà á ṣe ìtọ́n èso ọ̀sẹ̀ lọ́sọ̀ sẹ́wọ̀rí mẹ́ríkẹ́ tó kù yẹn gèlè tó gẹ̀ yẹn aṣọ dress to kill tó wọ̀ yẹn èso ọ̀tọ̀ á ti àwọn míì kun ju pé yọ́tọ̀ á kò ní dress to kill yọ́wọ́ jẹ́ dress to kill and die to enter fire yóò wá jẹ́ ọwọ́ sọ pàwọn kú yóò wá pé ìsọ́tọ̀ àfikún pé aṣọ pàwọn kú tó kán bẹ̀sì lọ kú lórí pé wọ́n tẹ̀lé múra tó mú yìí hmm. yóò dènà àlìjẹ́nà wọn ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀. àdébí ni èso ṣe é lọ́sọ̀ ṣètọ́n yóò ṣe é lọ́sọ̀ lójú àwọn ọkùnrin lẹ́bi wọn lómi yọmọ dáhùn pé ẹni tó wà ń kúlé lérí ọ̀yá yìí yóò pé àhà wọ́n lò rí. kódà àdébí ni tọkùnrin bá jáde ńlé báyọ̀ wá róbì nǹkan tó ọ wọ́kúwọ̀ àbíkọ̀ tí ẹwọ̀ wọ́kúwọ̀ ọwá rí ara rẹ̀ wá hù ẹ̀fún mọ̀rẹ̀ sọ́dì ti yíwọ̀ náà pé orí wá hù ìmúra wá hù ọ lórí ọtọ́ àṣekiri ọtọ́ hù ọ lára àdébì ni padà sílé ohun torí lára rẹ tí ń fi kílẹ̀ tó fi jẹ́pọ̀ ara ò ní balẹ̀ mọ́ bó ṣe ń jókòó lọ́mọ dìde ni lọ sílé ohun torí tó fẹ́ kó tẹ̀kú tó bá jẹ́ pé pàlàpàlà wá níyàwó tẹ́rí tọ̀ tọ́jú rẹ̀ àdébí sì ní ń bẹ lára rẹ̀ sọ pé ìwọ́n náà ti mọ̀ pé òun ló kó bára rẹ̀. àwọn tó jẹ́ kò ní bá ń lé. àbọ̀ tí ẹ̀ ní bá ń lé ó ti lọ ìdájí lòun obìnrin ọmọ jókòó pé ń lọ ìrìn àjò láàrin ọkùnrin sọkùnrin dráìfà ó níwájú ọkùnrin ó jókòó òun ní ọ̀wà alátẹ́bọ̀ àárín jíà wọ́n mọ̀ wá gbá sí ní kódà àwọn míì ya asatẹ́tọ̀ máa sọ pé ẹ̀ẹ́dàkọ̀ ẹjẹ́ ń gbá sí ibá wà ní ń wọkọ̀ inú ọ̀rọ̀ sì rọ bàjẹ́ pé àwọn ti dúpẹ́ fọ́lọ́hun adúpẹ́ fọ́lọ́hun o nítorí pé wọ́n tó ni o Wọ́n a lọ gbé ọlọ́kọ̀ mi láti dájú pàwà láti gbé wọn lọ lú ó lè pé bàjẹ́ ó lè jẹ́ Tó jẹ́ pé òun náà wà gbé ìdájí ìdájí yẹn kìí ṣe pẹ́rò ti pé wọ́n lọ ń pèrò sọ́kọ̀ ni síwájú kó tó ṣe kíni kó tó kérò. arìnrìn àjò bọ́lọ̀ òṣèlú kóbìnrin ọmọ rìnrìn àjò pẹ̀lú ẹlẹ́tọ́ ẹ̀ àwọn aláàgbà wọn lọ́wọ́ mú ayé ayé ọmọ ọfà obìnrin ni yọmọ ọfà wọn ipé ẹ bàjẹ́ tẹ́yìn bá ti bàjẹ́ tọkùnrin ní ó ṣe kíni yọ bàjẹ́ àwa mójútó wọn torí pé táwọn bá ti bàjẹ́ àwa ní ó ṣe kíni á bàjẹ́ àwa á mójútó wọn ẹwà wọ́n àwọn obìnrin ṣe múra láwùjọ ẹjá wa wọn àwàdà wọn agbéra wọn lẹ́sẹ̀ kódà ìwọ tọ́rọ́ àdéhùn lọ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ yẹn ọ̀rọ̀ kadà ọkọ̀ rẹ̀ kọ́ níwọ̀n nǹkan ọkùnrin ọlọ́kùnrin náà wá kọ́ wọ́n wá jókòó wájú máa ọ káàkiri ní orí fíìdì yọ gbọ́wọ́lé olójìká yọ torí kadà ọ̀kadà àfíkà náà lọ yóò máa ọlọ́mú ọkùnrin ọlọ́kùnrin ọ̀n bẹ́ẹ̀ ní olùbà àwùjọ jẹ́ o torí pé wọ́n bá ti rẹ̀ rí pé ah kódà ìgbà ìlẹ̀ yìí fàkókò lẹ́yìn pé ọ̀fẹ́lẹ̀ tó à ń ṣe ohun tí wọ́n lẹ̀ tí kódà àwọn obìnrin ní ọmọ sọ pé kí lóun lè fi ṣọ́ lóore o tó ń bá fún yín lówó kò lè dàbí ṣùgbọ́n òun ó ṣe nǹkan kan fún yín nígbàgbé tẹ́ fi kú bẹ́ẹ̀ ni

torí pé wọ́n ló ti pa ló ti fà á fún ìkòkò láti ilẹ̀ tẹ́lẹ̀ amójútó lè amójútó lè wà kábà lè gbọ́rọ̀ yìí ti lè nì èyí tó tún tẹ̀lé tí ọmọ jẹ́ bí ẹlẹ́ẹ̀kẹjọ abẹ́ẹ̀keje fẹ́sẹ̀ máa ń kà tẹ́ǹdè nínú okùnfà títí náà fi balẹ̀ òun náà ni dìyà olóríyọ̀ òun tá ń pè ní ríyọ̀ òun náà ni owú ọkùnrin gbọ́dọ̀ ni obìnrin gbọ́dọ̀ ni bọ́bọ̀dọ̀ wà wà controlled discipline gbọ́dọ̀ wà ń bẹ̀ owó ọkùnrin gbọ́dọ̀ ni owó tí wá sọ̀rọ̀ lára àwọn ọkùnrin kódà mọ̀ gbé àwọn ẹ̀rọ tọmọ juwọ́ kí a mo ti rí ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin mo ti rí tipẹ́ yọ́tọ̀ mọ̀ béèrè ó ti kú lára àwọn ọkùnrin àfẹ́tọ́lọ̀ bá sànú torí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń kọ́sẹ̀ àwọn kùfààrù ìbánibí sọ fún wa pé ẹ padà mọ́ kọ́sẹ̀ wọn yahudi àti nasọ́rọ́ débi pé tọ́lọ́ ń bá ya wọn sùn ta gbangba àbíyàwó wọn ta gbangba ẹni ọmọ sí bẹ́ẹ̀ tí ọwọ́ àti mọ̀ ṣẹlẹ̀ ni ìgbà tí oníyàwó ọlọ́run sọjọ́ òbí tí ò tiẹ̀ náyè nú ẹ̀sìn tiwa kọ́sọ́mà ìyàwó rẹ̀ lọ́kùnrin wọn kò wá fún un bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan oríṣiríṣi ọkọ̀ èmi

Wàlẹ́kọ́tí àwọn mafáàtì ní alẹ́ ìjàbá. Látàrí báyìí, a mójútó wọn owó wa ká tọ́jú rẹ̀ ká pìsáàfù rẹ̀ lára wa. Díyàwó rẹ̀ bá gba kọ́ǹtọ́ jẹ́ ọkùnrin ló pè é ta ló ń tọ̀hún. Kí fóònù ìyàwó rẹ̀ oríngì, ọmọ lè gbé ẹ̀ ta ni, kọ́ sọ pé ẹ̀mí lágbájá ni kó kí a kílẹ̀ sọ fún ẹ̀rẹ́ mi kalẹ̀ gbòbí náà tó bá ti fàyè bẹ́ẹ̀ lẹ̀ o ti fẹ́ fira ẹ fún kòkò jẹ ọ̀bà yìí jẹ́ ni ó ṣùgbọ́bìnrin nílò tí mo sọ́nà pé ìṣẹ́ tó bá ti pẹ gbogbo ọkùnrin sálẹ̀ mọ́ gbé kọlù wọn ó lè gbé ìṣùgbọ́n tó kẹ́mí rẹ̀ ń gba ẹ̀mí tí yóò léegun kọ́dọ̀ lè jáǹtì rẹ̀ ní pé tó sì ní nọ́mbà rẹ̀ tọ́bá ní kọ́kọ́ gbé òṣètọ́ bá pa kò tí ẹ̀ níjọ́kọ́ ó lè jẹ́ pé gbájú ní ó fi dán lóhùn kí ọ̀bá ní sùúrù nígbàbá ní àwọn olóṣì ẹ̀tọ́ ti ń pera kódà ò ní gbọ́ wọn fẹ́ sọ ló fi jẹ́ pé ìgbésí ayé ọkùnrin tọ́lọ̀ ti ní aláwa lòpọ̀ ń lérò ẹgbà ẹgbà òun náà ni pé a máa fẹ́ strong jù yín lọ torí pé kódà tọkùnrin bá níyàwó ẹyọ kan ọpọlọ dọ́gbù lọ́wọ́dọ̀ ní yọ́mọ fọpọlọ kẹ darí ìgbésí ayé ara rẹ̀ yọ́mọ kẹ darí ìyàwó rẹ̀ ó túmọ̀ pé bó ṣe mọ̀ pé wọ́n ń gun ọ̀kadà tó pé jẹ́ àwájú àgbà sí pẹ̀lú ilé yìí mọ́ wọ́n ni bẹ́ẹ̀ ló sọ́dí rẹ̀ nítorí gbèsè ayé méjì lọ ń darí ṣùgbọ́n bìnrin òun ọmọ darí ìgbésí ayé tara rẹ̀ pẹ̀lú advice ọkọ rẹ̀ àti ìmọ̀ràn ọkọ rẹ̀ àtàṣí ọkọ rẹ̀ òun máa fún ọkọ tiẹ̀ nímọ̀ràn ni wọ́n kọ́ lọ́mọ darí ọkọ tiẹ̀ ṣùgbọ́n òun ọmọ darí wọ lóbi jẹ́ ká خمسها وصامت شهرها وأطاعت بعلها دخلت جنة ربها من أي أبواب عشيت ساعت ẹni kọ́ ló ń dè mọ́ bẹ̀ wọn sọ pé tọkùnrin bá tẹ̀ láṣẹ ìyàwó rẹ̀ tó pé ìyàwó lè sìn ọ́ darí ńgbà míì sọ́dọ̀tà nítorí báyìí á mójú táwọn obìnrin àwọn ọkùnrin ọ̀tọ́jú owó ara wa owó ara wa àti sọ fún wa

ìyẹn ti dàgẹ́ bí ẹlẹ́dẹ̀ kálí ẹ̀ǹzír ìyẹn ti dàgẹ́ bí kíni ẹlẹ́dẹ̀ kọ́dà ìyẹn burú jẹ lẹ́dẹ̀ lọ sọ̀pẹ́lẹ́dẹ̀ ọmọ tẹnu kíní ni so wọ́n ti wá ìyàwó rẹ̀ náà ti dàbà fà bẹ́ẹ̀ náà wọ́n náà ń tẹnu bọ́ lọ́n kára bọ́ ọ̀kà kankan mọ́ ọ̀kà kú mọ́ ó lè rìn àjò lọ fáá ńgbà ọba dé wọ́n bá gbé kù ni ok àwọn fi tàbájú wọn ti ó tún ọ̀pọ̀ ẹ̀yìn lẹ́jọ́ orí yóò pé àtọ̀kọ̀ pé kí láàmú ọ̀sẹ̀ ọlọ́run ní ká yọ sàká gbélé pawó lóbìnrin bọ̀rọ̀ jẹ́ kéèsì gbélé pawó ti ìná àwọn aláwà create environment àyè tẹ́pá sì kí ní ọmọ wá wọn wá bọ́lọ̀ ṣe sọ fáwọn ìyàwó níbi àtàwọn ìyàwó àwọn òmìnir ìtànà sallallahu alaihi wasallam ilé ibẹ̀ ẹlẹ́ẹ̀kẹsán nínú okùnfà òun náà ni wùjúùdù alẹ́kọ́ọ̀dìmín wọ́lẹ̀kọ́ọ̀dìmá ti fi lùbùyò ọmọ ọ̀dọ̀ house help lọ́kùnrin àbí lóbìnrin gbàtẹ́ gba ọmọ ọ̀dọ̀ kìí sí pé ìbọn ọmọ ọ̀dọ̀ ló léwọ̀ gbọ́n àyẹ̀wò lẹ kírètì ṣé environment inú ilé yín ṣé kẹlẹ̀ pé ọmọ ọ̀dọ̀ yọ ọmọ ọ̀rọ̀ sọmọ́yà ọmọ tó ti bàlágà lẹ gbà sínú ilé tí bá ń fọṣọ yọ wọ níkà ọkọ̀ yọ máa kọjá lọ yọ ọmọ kọjá bọ̀ yọ máa rí pé àá ah, òdòdó yìí ti ń tan náà ìwọ́n sì ti ń gbó lọ ṣe ẹgbẹ́ tẹ́lẹ̀ bá fẹ́rẹ̀ fọ́lọ́jà yìí obìnrin ṣe èyí tó bá ti gbólẹ̀ mọ́ra ni àbí èyí tó bá ṣe sọ̀kútọ̀kútọ̀ ẹgbẹ́ tó ṣe jọmjọm àkọ́dà ọ̀kẹ́ náà ọba lọ́gbọ́n tẹ̀ ní onímọ̀ tí yẹ tó sùúrù ìfowó ìkẹ́ àṣírí ilẹ̀ ilẹ̀ ìṣirí iná sọ́ọ́mà kìfì ilẹ̀ tọ́ya fa injustal masira fasirkọ̀ wàbí ń tún lè arba'ina mina وبنت الأربعين من الرسايا ànítù ànítù tó máa ń yọ ọflóòdù ẹrù ìyàwó ẹjọ̀ lè lóru àtìyàwó yìí pé wọ́n ń já ẹrù ní ìyá lọ bá wọn lágbájá ọmọkùnrin pẹ́kùn wọn àtàlẹ́ ẹ̀kọ́ sùn kẹ́yìn gbogbo ẹ̀wà sọdẹ máa ìyàwó ilẹ̀ ti sọdẹ̀ àwọn dráìfà pé dráìfà náà ẹ̀fà ìyàwó ilé dráìfà lọ́wọ́ ẹ̀lẹ́tíríṣàn lé yín ẹ̀fà ìyàwó ilé lọ́wọ́ kápẹ́ntà lé yín ẹ̀fà ìyàwó ilé lọ́wọ́ gbogbo àwọn tó jòjì fẹ́ ẹnu lé yín pátá ni wọ́n látẹ̀ sí bẹ́dúrúmù àwọn ìyàwó yín wọ́n tọ́jú kó wọ́n mọ̀ jẹun ó dẹ́ sọ́ọ̀sì osimiri ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sọ́kan àfáwà kan wọ̀n rẹ́tí nìsìn ó sì gbé ọkùnrin ọlọ́kùnrin wọlé ọkọ̀ ti kí alex tẹ́lẹ̀ ọkùnrin ọlọ́kùnrin tó gbé wọlé kò yí ṣe pé ọ̀rọ̀ náà tíra ayé tá mbẹ́mbẹ́ yìí náà ọmọ ó sì wà wálé ọ́dá ní oúnjẹ lọ eléyìí fẹ́ mọ́ gbọ́n ọ̀rẹ́ mọ́ gbọ́n pé ọkọ̀ rẹ̀ ló dé yìí ó kẹ́lẹ́ kí ní fi kọ́ sọ́rí oúnjẹ tó bù fún ó sì dápọ̀ mọ́ oúnjẹ tara rẹ̀ wọ́n wà jọ ń jẹun tẹ́kọ́gbà tó ní ó wò pé ọkùnrin tó lè jọ mọ́ jẹun gbà tó bọ́kọ́ lè sára lọ́rọ̀ rà bọ́ọ̀rà mi kí mo sọ fún pé wọn ò sí ara ni wọ́n travel lè pé pẹ́sẹ̀ pé ilẹ̀ wà ń jẹun pọ̀ yóò ṣe kí ni. yóò lọ yóò lọ mi ó ti fò lọ́jọ́. ẹ wo ẹ wo ẹ wo fàtàtù ìyá omi dọ̀yà àti sọ̀wá bá wà á yẹ kọ́tí àwọn bàbá àti ní alẹ́ ìjà bá a. ọkọ tó à ń kí ọ padà mọ́ sanwó tọ́tọ̀ mọ́ fi gbá àwọn ọmọ rẹ̀ ṣètì náà tìyàwó rẹ̀ sọ́ọ́nẹ́tì nínú ìsìn náà dé inú fàyín àkọ́rọ́sì tàhà káàní lọ́wọ́ fàmì àlè bẹ́ẹ̀ ti kàfà rẹ̀. ṣẹlẹ́tà nítorí bẹ́ẹ̀ a sọ̀rọ̀ gírígá látara àwọn ọmọ ọ̀dọ́ kódà ọmọ ọ̀dọ́ obìnrin tó ti ṣe gbàgàdì tó ti tó ti ó ti bàlágà pẹ̀lú àwọn ọmọkùnrin táwọn náà ti bàlágà ẹ̀wá sí ní ilẹ̀ fún wọn tí wọ́n bá ṣe sìn náà ìwọ́n tó ọjọ́kùnrin ọmọ rẹ̀ tó fílẹ̀ dè wọ́n kọ́ mélòó mélòó ọmọ ọ̀dọ́ tó ti fọ́mọ ọ̀dọ́ ilé wọn tó jọ́bìnrin tó ti fún lóyún tó ti bímọ fún torí pé ìwọ́lẹ̀ wo pé wọ́n káyú àwọn ọmọ rẹ tí ọ̀lẹ́ kọ̀ọ̀kọ́ ọwọ́ akú ọmọ rẹ tó ń pè ní junior lọ́kùnrin gidigba ọkùnrin àtọmọ obìnrin gidigba tó yẹ pé kọ́dà tó bá tírẹ́tì rẹ̀ jẹ́ pé nílùú ọ̀nù ilé yóò sọ torí pé ọ̀nà ẹ̀dọ́ ẹni tí ń gbowó oṣù síbi tẹ́gbọ́n àtàbúrò tí ń bára wọn sí sálíbi tó ní fọ́ kù bẹ́yìn táwọn ibájẹ́ tọmọ ọdún mẹ́wàá wọn gbọ́dọ̀ jọ mọ́ sùn lórí bẹ́ẹ̀dì kẹ́nẹ̀ lórí ẹni kẹ́nẹ̀ wọ́n ẹ̀yà bùsùn wọn anẹ́bí ọmọ ọjọ́ mọ̀ sẹlẹ̀ ní sallallahu alayhi wa sallam lóbi jẹ́ káwọn àdáwò tí ń bẹ lẹ́ni ọ̀kọ̀ gbajúmọ̀ nígbà yẹn láyé àwọn sọ̀hábà àwọn tẹ́yìn ń gbọ́ àbí àbúrò kọ́dà àbúrò ọkọ tó bá ti bàlágà àbúrò ìyá tó bá ti bàlágà wáyé pé ìwẹ̀ sílé ìwẹ̀ fún tọkọ ti àbúrò tiẹ̀ lóbìn ní pọnmi sílé ìwẹ̀ fún ọkọ rẹ̀ òun náà ní ọkọ òun ní ọkọ mi wọ́n ló fi ń ṣeré so àwọn ọkùnrin tó ń bọ́mọ wọn lájọṣepọ̀ ni ń gbọ́ káàkiri tí sọ pé dádì òun iye táìmù báyìí wọ́n ti fi tí àwọn dì fáìlì òun ọ̀rọ̀lọ́gbúrò rẹ̀ àbúrò rẹ̀ tẹ́kọ́ sọ́rọ̀ tọ́ ikú ìgbà ń bẹ láyé tọ́ lọ́dọ̀ rẹ̀ lọ jẹ́ èèwọ̀ fún làbúrò rẹ̀ jẹ́ èèwọ̀ fún o ikú tọ́ sọ̀pá níbi ìṣẹ́bí ẹ̀tọ́ fa ọmọ rẹ fún Uthman ni wọ́n fi wọ́n pé so eh, lẹ́tà nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mójútó ó yẹ kọ́mọ hẹ́pù wa ó lè mọ́jẹ́ iṣẹ́ ń fún lówó oṣù àbúrò rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ àbọ̀mọ̀kẹ́tọ́kẹ̀ ti bàlágà

ẹgbẹ́ àwọn èèyàn kẹmọ ogún yẹn pé tí òun ní mo ogún mi pé ó yẹ pé bọ̀rẹ́ mi dákun tí òun ní ogún mi kọ́ mọ̀ ọ̀dọ́ wa ta gbà sílé ni mo ṣe kíni mo fẹ́ tí òun ní pé àbúrò ìyàwó mi ṣùgbọ́n mọ̀ ni sọ pé mo ti mọ̀ wá tiẹ̀ àwọn náà láre irú ìgbà tí mi lára ìyàwó mi gẹ́lẹ́ bẹ́ẹ̀ sì ni òun àti ìyàwó wọ́n lè kò náà rẹ̀ ọkẹ̀ síra lẹ̀ ọ̀fọ́ etí ẹ̀ máa tọkọ̀ rẹ̀ ń kẹlẹ̀ kúmọ́ ẹ̀yọ kọ̀tọ́ àpàràmọ́ tó ájókò yàkàtà ọkọ̀kọ́ fọ́ etí ẹ̀ tọkọ́ máa bẹ̀ pé kí ló dé làwọn fẹ́ kó máa yan fẹ́ bá ti ń jẹ́ kọ̀lẹ́kọ̀ ẹ̀sìn sẹ́yìn ní orí tẹ́ bá ti mọ̀ tí ọmọ ọrún sanwájú yín ni bọ́ni wa wò pé àá èyí bóun lọmọ ìyàwó mi láti kéke ńgbò tí wàá gbóyìn ńkọ́ síbẹ̀ tó gbin lá <laughs> láti òjọ́ ni láti so ni. àdìyẹ tí ń sìn. ṣèlú látara torí bẹ́ẹ̀ ṣètọ́n látara ìkátọ́láṣẹ̀ pàmò tẹ̀ tiẹ̀ fámìlì wọn fámìlì pẹ̀lú ìyàwó rẹ̀ lóbìnrin ǹjẹ́ ọ̀kẹ́ padà gbẹ̀yìn ẹ̀ tọ̀ bá ti lẹ̀kọ́ ẹ̀sìn nulẹ̀ yẹn ni pé wọ́n pe ayé ń ṣe kìnnì wọ́n pa ayé ń ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ ni ayé àwọn tí ń ṣe irú ẹ̀ yẹn mọ́ bàjẹ́ kọ́lọ́mọdé ayé tí wọ́n bàjẹ́ gbogbo wa á tọ́jú nulẹ̀ wa á gba òǹkà báyìí jìnà àwọn tí wọ́n ti ń bàlágà kódà àwọn tọ́jú àwọn obìnrin náà tẹ̀ ń bẹ́ nulẹ̀ kódà lójú ọmọ ẹni àìmọ́ yọrọ alẹ̀ ilé amátọ̀ ara mi ni ha ojú àti ọwọ́ ni wọn sọ fọkọ ọmọ múra ń sojú ọmọ rẹ tó bí lọkùnrin gan tó ti dá hòhò obìnrin mọ àwọn ọmọ rẹ lóbìnrin tó ti dá hòhò ọkùnrin mọ wọn àbá kéde pé sojú wọn lọmọ ọmọ bọ ọmọ bọ boxers ọmọ bọ nísojú wọn àwọn agbègbè jáde pálásà dé àké lọ́dọ̀ àwọn ìyá àti bàbá mi làwọn ọmọ ti yàyàkuyà ni wọ́n ti dáhùn tí jẹ́ ọkùnrin mọ̀ ni wọ́n ti dáhùn tí jẹ́ obìnrin mọ̀ ẹni wọ́n mọ̀ wo blue film ni red film táyì náà ń sòfin wọ̀nyí ńkọ́ ẹni wọ́n mọ̀ wò búlù ṣùgbọ́n èyí ń sọ rẹ́ẹ̀dì fún wọn gbogbo òwòyá wọn anatomy ọmọ èdè yẹn bó bí ṣe rí lọ inú ilé náà lọmọ mi ti mọ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ ló fi jẹ́ pẹ́tọ́ obìnrin ìta òní ṣe kíni kò ní jọ lójúmọ́ tóbi ìkẹ́ bá múra kí ń bora pé kí ni àwọn òrírí ọ̀kẹ́ sọ kóhùn ti rí tìyà òun ni gbogbo nǹkan ilé àmójútó tàbá wá fẹ́ dènà àákẹ́mú àwọn ọ̀nìkà lè gbàdé ní rẹ̀ wá òun ní pé àádírẹ́sì ah, àwọn isu sáré sí yìí address pé báwo láti jà àwọn nǹkan yẹn lógun tàbá ti rí àwọn nǹkan yìí jà lógun pẹ̀lú ògùn ọlọ́run sì ni ó dínkù láwùjọ wa bákan náà láwọn iléèwé kọ́lọ́njọ́ dáhùn àwùjọ wa sọ̀pé gọ́ọ̀mẹ̀ntì mọ́ dálẹ̀ ṣùgbọ́n bí islam ti gbé kalẹ̀ kọ́ ni wọ́n mọ́ dálẹ̀ ni educational system là ń lò ọkùnrin kódà káyé bàtà àwọn ọmọdé àwọn pé pé gender equality obìnrin nǹkan wọ́n bá gbé ọkùnrin kẹta lẹ̀ báyìí ní skul tí wọ́n àdàrúdàpọ̀ ọkùnrin àtòbìnrin làákà wọn ọ̀pẹ́rẹ́tì láwùjọ wa tó bá fọkùnrin kẹ́lẹ̀ báyìí wọ́n wá pé obìnrin kan mọ jókòó láàrin wọn. tó wá jóbìnrin lọ́pọ̀ obìnrin méjì ọkùnrin. obìnrin méjì ọkùnrin kan ẹ̀yin ti jókòó ẹ̀ ti jóró ẹ̀rí àbí <laughs> obìnrin ọmọ làwọ́ láàrin ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ pápá jùlọ muslim skul kọ̀sá burú tàbí eh, kínílẹ̀ yìí wọ́n fi tò ayé àbẹ́ẹ̀kọ́ ni pé àwọn tó bá kúrú kọ́ wájú àwọn tó bá kúrú lọ́kùnrin obìnrin ẹ̀yìn lóbi máa jókòó kódà nínú ká tẹta bá gbé ara lọ́kùnrin pé ọgbé ẹlòmíì sọ́jà jèjì ìyàwó rẹ̀ lọ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ níwájú ẹni wa ń bẹ ní ẹ̀yìn tó ọmọ wò ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ kọ́ sí kíni wọn sí yìí ọwọ́ àtọkùnrin wájú ni ti ń ti pé ọkàn kí ló ń wò lẹ́yìn ọmọ bíbẹ̀ tọ́ba tí wọ́n bá ti bẹ́ẹ̀ lọ́mọ wò pé sí ọkọ̀ ṣètọ́ọ̀nì kí ọ̀bẹ tí ń ṣe kí ni tó náà fẹ́ hìtì ìyàwó mi ọmọ owó mìíràn tinúlé báwọn lẹ́nu yẹn ń sojú sọ́tíyé ọbí tó bá sì lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti rí pàjẹ́jì ń bẹ náà kìí ṣe gbà ní lọ́mọ dáwọn discourse tẹ́lẹ̀ pẹ̀lú ọkọ rẹ ní ni pé ọfíìn ṣùgbọ́n ká tó lè sílé iná àwọn ẹni tí ń ṣe wọ́n ti ọ̀pẹ́rẹ́tì ẹ̀ wọ́n láwọn ilé kéwú obìnrin ọmọ ojú kọlọ́tọ̀ ọkùnrin ọmọ síkiri yọmọ ojú kọlọ́tọ̀ ẹgbà muslim school islamic kìíní kan ká jẹ́ kí ọwọ́ islamicu ọmọ jẹ́ islamic on paper dàrúdàpọ̀ in practical kọ́mọ jẹ́ bẹ́ẹ̀ islamic tó rò pé on paper ó kọ́ ni ṣùgbọ́n ní practical wọn tẹ̀ sí bẹ́ẹ̀ ọ̀wọ̀ islamicu támọ̀ sí bẹ́ẹ̀ kódà wọ́n sábà nílé iṣẹ́ staff room ọ́fíìsì ìpera ọ́fíìsì ìpè general office general office fáwọn ọkùnrin general office fáwọn obìnrin kò ní jẹ́ kó kẹ̀mọ́ dojú kọ ara wọn náà ni. yàgbé ọkùnrin ọ̀sẹ̀ ti lọ báyìí obìnrin ọ̀sẹ̀ kíni yọ̀sẹ̀ ti lọ báyìí ẹ jẹ́ ká make environment wa ká tẹ̀ ẹ̀ bá fún Islam làwọn kẹ́ lóbi ṣe kíni torí pé ìwo rẹ ni kẹtẹ tí wọ́n ra yín owó látàárọ̀ títí títí ìgbà náà mo rí pé àṣọ lumọ́ ah ìmọ̀ rẹ̀ yìí ìmọ̀ rẹ̀ special ojú rẹ̀ special fìtínà ń bọ̀ wá nìyẹn òun náà wọ ọkùnrin sá kódà nínú sáfù wa mr alágbáyá àwọn jẹun tó kódà sẹ́ẹ̀tì ọmọ fi jẹun wàhálà ń bọ̀ yọmọ yanu obìnrin ọmọ jẹun ní sojú yín ní public ọmọ orú ọbẹ̀ tó gbé wá kódà lóbi ìbára kọ́sà ìlú mọ̀lọ̀ síkúlà rẹ̀ òkú kílósè débi pé obìnrin ìyàwó ìyàwó mi ń ṣe ń jẹ lọ léèwé fún staff member àwọn lọ́kùnrin ó ti wá jí ọwọ́ tiẹ̀ ó ti gbàgbóúnjẹ ti lé tiẹ̀ ó gba àwọn nǹkan ìyàbọ̀rọ̀ sí kìnnì bákan náà láwọn hospital wa gbogbo ẹ̀yọ́ ọmọbìnrin wa tẹ́yìn tí wọ́n tó tẹ́tẹ́ kàwé yẹjú ẹ̀kọ́sẹ́ ẹ̀lọ́sẹ̀ nursing ẹ̀lọ́sẹ̀ medicine kọ́mọ̀jẹ́ pé lọ́la àwọn ọkùnrin náà mọ̀ la ìtàn yín àwọn ọmọ gbẹ̀bí fún yín ká mójútó lẹ́yìn náà torí pé ìbànújẹ́ níjọ́ tó bí ọkùnrin bá ń gbẹ̀bí fún ìyàwó wa tọ́wọ́ ń jó alhamdulillah tẹ́ ẹ bá fi alhamdulillah ẹ̀kọ́ ẹbí mọ́tẹ́ ẹ̀kúrò lọ́mọ bàjẹ́ pé ohun tèmi ń torí ẹ̀ paná ọkùnrin kọ́tọ̀ máa tẹ̀lé sí i ọkùnrin kan gba alẹ́sẹ̀ mú bí ẹ̀yọ́ gba alẹ́sẹ̀ mú wọ́n tọ́ máa tẹ̀lé pé sọmọ yẹn ti ń bọ̀ wá pé ó sókun tẹ̀kùn ìṣe àbí wọ́n máa ṣe operation fóbi àbí bọ́lá fẹ́ bí wọ́n sọmọ gbèbí lókù ọ̀pọ̀ wọ́n tọ́ máa tẹ̀ torchlight wọ́n tó ọ̀wọ́ tó níyàwó bí ọ̀ tẹ̀lé sínú abẹ́ ìyàwó rẹ̀ rí tọ́jọ́ pé a ní ìdíkà gbájúmọ́ àwọn obìnrin wa yẹn wọ́n kọjú mẹ́kọ̀ọ́ síkà àwọn ìyá wọn àwọn ọkùnrin náà ló ti sàpàtà àwọn lọ rẹpẹtẹ ẹ̀wọ́n ń pa àwọn dókítà ọkùnrin corrupt wọ́n yóò sì náà eléyìí ọwọ́ abẹ́ eléyìí lónìí ọwọ́ abẹ́ eléyìí lọ́la ọkọ̀ ara ẹ̀dẹ́ pé òun gẹ́ fúnra rẹ̀ kò gbádùn máa sọ tọ́wọ̀ tó fi ń sọ pé kò lọ bíṣẹ́ kò lè fi kírun mọ́ bàbá gba abẹ́rẹ́ àwọn ọmọ sọ àwọn àtẹ́wọ̀n wẹ́ kọ́dà tó bá nù fẹ́ fún mi lẹ́nu ẹ̀dín lọ́pọ̀ ọkùnrin wá ni wọ́n fẹ́ yọ àwọn ọlọ́pọ̀ ọkùnrin wá ni kì í ṣe ọwọ́ mi lọ́mọ ẹ̀ ṣe ọmọ abọ́ lù báyìí

wọ́n náà mọ̀ pẹ̀lú ọ̀yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn afá ẹ̀ ah, kí wọ́n ní bẹ̀mẹ̀ kọ́dà bọ́bí bá dókòlẹ̀ ẹ̀sẹ̀ wọn kẹ́kẹ́ òní sí ẹ̀yìnrọ́ torí pé agbúrú ti gbókùn lára rẹ̀ bátìrì owó ó ti jẹ́kiri ó ti kú bátìrì máa ń tàbí dáàbò rẹ̀ ti kú lára rẹ̀ ọlọ́kọ́sànù àmójútélè wa àti gbogbo àwọn inúṣẹ́ wa kọ́dà àmọ́ sọ débi pé a ti ṣẹlẹ̀ sí àfáwọn ọlọ́kọ̀ náà rí kan ọkùnrin àti obìnrin papọ̀ ìjọba náà fẹ́ kẹ́mẹ̀ ń bí àyà síwájú ẹ sọ fún ẹ pé sẹ́wọ̀n pé kódà tí accident máa ń bọ̀ gẹ́ nínú safety ọ̀fẹ́ ẹlẹ́tọ̀ tó kọjá kóbìnrin mọ̀ wáwájú torí ó lè di sí àrìn mu mọ́kùnrin lọ́wọ́ mọ́ dráfà lọ́wọ́ ẹ tí ó ké lọ́jọ́ pé ẹ̀dà wọn sẹ́yìn kódà ẹja obi sọ̀dáàtì àdébí ni sọ́fún tó lóore ju ibi sọ̀dáàtì ni tàbí fáwọn obìnrin lẹ́yìn pátápátá tó ibi tí a gbó sí nìyí ibi táyé kọ́wá kù sí ọlọ́nkọ́tù wá sí kọ́tà àwùjọ wá sí hmm. so tí a fi gba ìpèwọlé gbogbo àwọn tí tó lọ́wọ́ tí àwọn ẹ̀bùn fi ń bẹ ńlẹ̀ sẹ́mọ́nà tó bẹ ní ọdún àti tẹ́ra ismu muslim àwọn tó bá ti pè wá bẹ́ẹ̀ sí mọ́ sọ ẹ̀dá kan ẹ̀pẹ̀ wọ́n sàkéèsí. bí a ó lè láì tàwọn alágbogbo àwọn tí a bá ti láǹfààní àti gbé kọ́ọ̀lù wa ká yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àbí ká yí rédíò wa ká yí lọ sílẹ̀. àwọn tá a ti ń pe personal line ẹ̀sùn ìlànà kẹ́pẹ́ kámọ̀ tẹ̀lé. lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àwọn ti pe personal line wa tí a pè fúnra nígbà tá a bá kò lórí afẹ́fẹ́ tán ìlàmọ̀ pé bákan náà orúkọ wa ibi tá a ti ń pè ìbéèrè wa ọlọ́run sẹ̀kú wa lẹ́sẹ̀ ọlọ́run sẹ̀kú wa lẹ́sẹ̀ orúkọ wa ibi tá a ti ń pè ìbéèrè wa òun la ní ìlọ́dọ̀ wa jazakumullahu khairan so bó ṣe jẹ́ nìyẹn. naam hello. wa alaikum salaam wa rahmatullah. àti wa alaikum salaam wa rahmatullah. naam. Abdulgafari ló sọ̀rọ̀ láti ṣàkí. Náà, ìbéèrè léèrè yín, tàbá ti wá dáhùn béèrè yín tàbá fún iná ń béèrè, lọ́lọ́run pé bá ṣe mú. Ẹ dákun, eh, ẹni tí ìyàwó tí ìyàwó yẹn bá jẹ́ Christian, tí èyàn sì jọ àti ẹjọ́ ń gbé, tí ó dẹ̀ gbà wẹ̀, ṣé tó bá ń dáná sàrí fún ẹ̀ sí ẹ̀ lè jẹ́? Kò sí nǹkan kan, kò sí ohun tó burú mẹ́ ẹ lè jẹ́. Àtẹ̀mójútó kún lẹ́yìn kó ní ọgbà Ìsìlámù torí pé kí wọ́n bẹ lóko ló. Béèrè ta ní fáwọn náà. Béèrè ta ní fẹ́yìn náà ṣe kẹ́kẹ́ dí àrí. ìbéèrè ta ní fún yín, òun náà ni pé nínú tí ànábì Ìsá tí ń bọ̀ wá ṣe tó bá dípọ̀ padà wá torí ọ̀ wá láṣẹ kàfí so àdúrà rẹ̀ wà ń bẹ níbi sọ̀lá ti táwọn ṣe nígbà táwọn fẹ́ parí ìhùn tánẹ́bì ní ká mọ̀ ṣe àyèwò làwọn sàdúrà yàn àti kí lorúkọ ẹni tí ń padà bọ̀ wá tẹ́kọ̀ ànábì Ìsá ní ọ̀ wá bá tù rẹ̀ nígbà náà. orúkọ ẹni tí ń padà bọ̀ wá ní Màsíù Dájálà. Màsíù àyèwò wà lá níbi ni àdúrà táwọn ṣe níbi òrùn tó ń tọ́wọ́ náà níbi Ìsá òní wà ní mọ̀ sàdúrà yẹn náà ní àyè ìṣòjúdì ayálẹ́ ẹ̀yìn. Ah. Ah, Ẹgbà ibi ìṣòjúdì kọ. Ẹmúkàn ah, eh, eh, níbi tá ti ṣe after àtàyà eh, náà níbẹ̀ náà ẹ̀kẹ́ márùn-ún mẹ́rin ní ìwáyà mítà mọ́ wá من أصحاب الجهنم من أصحاب القبر ومن فتنة ما يا ومن فتنة مسيح المسيح الدجال pẹ̀lú ògbọ́n náà wọn bá lẹ́yìn ètò ẹ pè sí nọ́mbà yìí nọ́mbà tí wo nọ́mbà yìí lórí zero eight one eighty seven ninety nine eighty nine kábíkẹ́ sí nọ́mbà yìí fún wa. ẹ pè nọ́mbà yìí. ok zero three zero four ló parí nọ́mbà rẹ̀ náà. zero three zero four. ẹ pè nọ́mbà yìí gangan. ẹ pè nọ́mbà yìí gangan. zero seven zero. naa. thirty. naa. seven six. naa. zero three. naa ìyárúfọ̀. náà ọ̀dà tọba jẹ́yìn ètò ẹkù wá padà níṣẹ́ aláwọ̀ kò dọ́tí ọlẹ́gbà tẹ̀mú 5 kg kan kọ́lọ̀kọ́ oṣù wọlé sí lórí. ẹnìkan ní sóhun lè dé tí bí obìnrin tí ó kọjá yọ kanga tó ń rò kí níyàwó èyí tọba fẹ́ mú nìkan gbájúmọ́ wọ́n sì mọ́mọ́ sáìtẹ̀ káàkiri wọ́n sọ̀rọ̀ ẹ̀dẹ̀ sísin so sódì yé afáwọn àti ń gbọ́ wa bẹ́ẹ̀ kò ṣeé sì hara kò mú kan. wàlẹ́kùn sálẹ̀ wà náà àgbọ́rọ̀ yìí ò bá kọ́ ilé tẹlómi wọ́n bá ti pè wá kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò wa. náà wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. adéṣẹ́nà láti ìgbà ọ̀sán. náà. ẹ̀gbọ́n náà béèrè mi ni pé tí èèyàn bá pàdé mùsùlùmí ẹgbẹ́ tí wọ́n lámọ̀ sí ẹni tí wọ́n fẹ́ bá wọn tó bá ṣe pé ẹni ọba tó ọba báyìí ló tó jìyàn pé ọ̀dọ̀ kéèyàn tẹríba kéèyàn ti gbà á lọ́wọ́ ẹ̀ kéèyàn lọlẹ̀ fún àbí kò tọ́ sọ́nà rẹ̀. ẹ ní lọlẹ̀ tẹ bá fẹ́ ṣe ìsìlámù tó tọ́ tí ò jẹ́ pé ẹsíùsì pé ọtọ́rọ̀ bàbá yẹn kò sí kankan tí tí ń túmọ̀ rẹ̀ ànábì mọ́ ba àwọn kéèké lọ́wọ́ àwọn náà ni wọ́n ba ànábì lọ́wọ́ ànábì yìí sálákòjú ọ̀kan ní mọ́ ba àgbàlagbà lọ́kọ̀tọ́ máa tẹ ọwọ́ rẹ̀ kọ́mọ ọ̀rọ̀kà rẹ̀ sótìyé kódà làwọn àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n gbé kalẹ̀ pé kọ́mọ èké ọmọ kọ́mọ mọ̀ nẹ ọwọ́ torí pé ọba yàwọn ti ké àfàṣà ìkẹ́pàdé ìsìnkàn lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pàgbàlagbà mi mẹ́tí gbéraga ń bẹ ní ara ẹ̀ pé ọjọ́ eré rẹ̀ lọ pàtàkì èyí tó bá lóun ọ̀kẹ́kẹ́ sí òun ọgbọ́n dànù tó ní èèwọ̀ lọ́wọ́ òun kẹsálámọ̀ sí kẹsìkẹsì mọ́kẹ́ túká wọ́n ní mọ́mọ́ wá ọwọ́ rẹ̀ káàkiri ṣùgbọ́n pé ẹgbẹ́ tó ti ajá gbàlagbà tó dàgbà tó ànẹ́bì nù àwọn àgbàlagbà tó ń gbọ́ wa ní mọ̀pá wọn náà wọ́n fẹ́ tẹ̀lé ànẹ́bì wọlé wọlé àti ilé ọ̀la bó ṣe jẹ́ nù ìbéèrè ta ní fún yín ṣé ẹrẹ́dì àbí. naam ìbéèrè ta ní fún yín òun náà ni pé ta bá ṣe Allahu akbar tẹ́ níbi òun àdúrà pẹ́ńbẹ́ tá a mọ̀ sí i táàmọ́ fi sìn ìrun kí ló ẹ̀sìn fún wa. kátó bẹ̀rẹ̀ mọ́ sí alábàtì àwọn ẹ̀ka kílò fún wa kátó bẹ̀rẹ̀ fátíà àdúrà nínú ẹ̀ka sí. kátó bẹ̀rẹ̀ fátíà. ẹ̀ẹ́n ẹ̀bá ti ṣe ọ̀gbọ́n bá fẹ́ báyìí. ìtọ́mọ̀ náà lọ máa rí. àìgbá àìsọ ọkẹ́ bẹ́ẹ̀ lómi ọgbà tọ́wọ́ pé wọlé láti gbà. náà Ìbéèrè yín. Nẹ́tíwọ́kì ọ̀dá láìkẹ́ pè sí yẹn. Nẹ́tíwọ́kì ọ̀dá láìkẹ́ pè sí yẹn. Náà. Wàlékún sọ́lá ọ̀tẹ̀. Ó kọ́ ilé ìjẹ́ jíǹgbè. Ìbéèrè yín. Mo ní tí obìnrin bá wọ aṣọ tí kò bolẹ̀ pẹ́pẹ́ òfin ló sì dé sóhun ló ní ìjìyà rẹ̀ ni àbí àwọn tí wọ́n fi òfin rìn dé ló ní ìjìyà rẹ̀. àmọ́rò òfin tó dé iṣẹ́ tí ọba ti ní gba. túlẹ̀ǹtì lọ túlẹ̀ túlẹ̀ǹtì ni. túlẹ̀ǹtì àbí irú ohun tó ṣe ni pé àwọn tó fi ìdè. ẹni tó kù sí yàn yẹn àwọn obìnrin fẹ́ mú gun lọ sí ibi skul mi bọ̀dọ̀ jìnà sí èkó tó tó súnmọ́ lọ òun lè skul fi ni agbára ah. tó bá ti mú lọ sí òní kò fẹ́ gbára àwọn obìnrin kò tó ah. máa bẹ́ẹ̀ lọ sí lọ níbi wọ́n máa fún wọn kọ̀ǹpilẹ̀ pé. ẹ jẹ́ ká dáhùn rẹ̀ ni pé ọ̀nà jìyàn àfihàn ní alamtẹ́kọ̀ abdullá iwasa fàtúwájú ọ̀nà jìyàn kì í fẹ́ fún yín àtòbí ẹ lọ síbi tẹ́ ti rí ẹ̀sìn yín ṣe iná ẹ̀ ní o tó wọn ò jẹyìn nípa ní skul yẹn ẹyin lẹlẹ tọrùn bọ mọjẹmu mọwọsọ mùsùlùmí àti kọ wọsọ ẹlẹ́sìn míì sódìé ọ̀nà tó sì jìn síbì kan ọ̀yà síbì kan sódìé bọ́nà ìṣe jìn tó yẹ ọlọ́run wọn pèsè fáwọn obìnrin láti lè sanwó bí tẹ́tí fẹ́ ṣe ìsìláàmù yẹn torí pé man taraka shay'an lillah awwada Allahu khayran minhu tó bí ilé ìṣe jẹ́ nìyẹn. tó títí أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته